Bathing time in Yoruba is called akoko iwe. Bathing means iwe. Bathroom is called baluwe or ile iwe. Toothbrush is called ifoyin or ifonu. Toothpaste is called ọṣẹ Ifonu or ọṣẹ ìfọyín. Water is called omi Bathing sponge is called koinkoinwe. The soap is called ọṣẹ-ìwẹ̀. Towel is called aṣọ ìnura. The tap is called eromi. Then we have the shower. The shower is called eromiwe. The bucket is called garawa or ike The washing hand basin is called agbada ifowo napkins is called aṣọ ìnuọwọ́ mirror is called jígí ìwojú the WC sitter is called ìgbọ̀nsẹ̀